ọmọ ẹlẹ́ja ò tún mú kẹ́kẹ́ ọmọ amẹ́ja yẹn já ọmọ òsùn mẹ́gbẹ̀wá ti dọ́ ara rẹ̀ ọmọ gbàsègbàsè kẹ́sọ̀bìnrin lọ́yìn ọmọ káì èyí ó gbé síyàn òun ọmọ amúgbòrin èyí ó bọ̀ dìdẹ̀ ìṣòmóbọ òwúyé wàá rè ọmọ adáṣọbọ alẹ̀ jẹ́ ọmọ amábẹ́rẹ́ gúnyán kàdógbèrè pé mọ̀mọ́ ọmọ anyin ó mẹ́kànún ọmọ amẹ́kíkà kọ̀ yẹn sísun tọrẹ èyí ṣojú ríro ìṣẹ̀dálẹ̀ rin ni ọmọ mímàlú ìṣọdún ìgbàgbọ́ ọmọ iléeṣẹ́ agbárùnbọ̀mọ̀rùn ọmọ iléeṣẹ́ agbàdámóyókò èsì lẹ́sọkọ ètìtù kọ márùn bora alídèsán ọba ọmọ olígèsán òróró bílẹ̀ ọmọ aláàbùsọ̀rọ̀ amúṣúmọ́dí àbùsọ̀rọ̀ lulẹ̀ oṣù mọ́mẹ́wòrán kọ̀ọ̀kan débẹ̀ káre òlú àmì kú ọdún òní o ìra ṣàṣemọ rẹ̀ àṣẹ